الرجيم بسم الله الرحمن الرحيم اغمضوا على هرفكم إن كنتم صارمين فانطلقوا وهم يتخافتون شركائهم إن كانوا صادقين يوم يكشف عن ساك ويدعون إلى السجود فلا سنستدرجهم من حيث لا يعلمون وحملي لهم إن قيدي متين أم تسألهم أجرا فهم من أجرا مثقلون أم عندهم الغيب فهم يكتبون فاصبر لحكم ربك ولا تقل صاحب الحوت إذ نادى وهو مظلوم لولا أن تداركه نعمة من ربي لنبذ بالعراق وهو مذموم فاجتباه ربه فجعله من الصالحين

وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله كان تكفى الوان لنا الحمد لله وصيام داد سبب بلا تسروات ولا يقوى الحمد لله ربنا يا تقبل الزيادة الحمد لله وشاء الله يفضل وجدت بعد ذلك قال يا تقبل فادي وكم يرضي méjì lọ́wọ́ ní Ramadan bẹ̀rẹ̀ náà tábà wò yóò máa di márùn méjì tábà sí ìtò yìí. wọ́n tẹ̀wé mú bí ìtura tó bí lálẹ́ parí. àwọn tí wọ́n ṣe rí ilé nínú àwẹ̀ náà àtùgbà tó dé náà ó lọ mọ́ wọn lọ́wọ́. wọ́n tẹ̀wé mú bí ìtura tó bí lálẹ́ parí ka kùránì ka kùránì kò gbọ́ wà sí kùránì náà fílà bó ṣe ń lo àwọn ìkíra mọ̀dánà tó dé tó fi pé máa wọ́n báyìí gbogbo àwọn nǹkan yẹn kò sí ìyá sí ìlápalà rẹ̀. wàtàmù yẹn mú bí ìṣirọ́ tóbi náà ẹ̀kọ́ yìí àbílẹ̀ ìṣirọ́ àǹfààní tó fún wa yìí kó jẹ́ ká lè lò dáadáa nípa gbogbo bí ètò ìyọ̀sí nínú tó fi wá sọ̀rọ̀ bàlá wa ní ìbára. bẹ́ẹ̀ náà àtọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ kí àtijọ́ fún àtẹ̀wò sallallahu alaihi wasallam ẹ̀jẹ̀ lọ́wọ́ bá kólúbà ẹ̀jẹ̀ ìkẹ́fọ́ wa ẹ̀ńtẹ́jẹ́ pé ọlọ́wọ́ bá fi ṣe àkójúwe àwòkọ́ṣe ọlọ́wọ́ bá fi àgbàbí ṣàwòkọ́ṣe fún wa. rasulullah qudwatuna wa

ẹgbẹ́ àwọn èèyàn tí wọ́n máa ń fi àsìkò ara wọn tó burú lòún wéré pé ẹ̀kọ́ wà bẹ̀ ẹ̀kọ́ wo ló fẹ́ kọ́ nínú eré tàbí. ó sún un láì kó dé wá sùn náà wà ó sún un. bàtà wọn bá ti bí àdábì kalẹ̀ fún wa láwùkọ́ ìwọ òwò àdábì láwùkọ́ ṣe mọ́ eré lókun tó ti fẹ́ ọ̀sùn un láì kó dé wá sùn náà wà ó sún un. ẹ̀kọ́ bẹ́ẹ̀ ọkùnrin àtọ́kùnrin kan tí wọ́n sẹ́tọ̀ ara wọn ni wọ́n ti jọ mọ wà mọ́ra wọn jọ àlọ́ dìbò sùn kan náà wọ́n jọ dasọ̀ kan náà búra. Rasulullahi qudwatuna wa uswatuna. Sọ̀rọ̀ ọba dẹ̀ ti fún wa ní àdẹ́bí sallallahu alaihi wa sallam. Rasulullahi qudwatuna wa uswatuna. Ó fi àdájú sí àwọn ṣe fún wa ìgbésẹ̀ ẹni tí a wò káàfin ní ìṣèlú ibú àdẹ́bí mi. Rasulullahi qudwatuna wa uswatuna. Ẹni tí wọ́n bẹ̀rẹ̀ oní òkè fúra rẹ̀ ló tẹ́tẹ́lẹ̀ báwọn ọmọ ẹgbẹ́ ó yẹ máa wo kódà tí bá fẹ́ lọ sí iyọ̀ tó ti jẹ́rí kíchìn afọ́ ọmọ ẹgbẹ́ ẹ máa wo mi tí mo bá bí ìdí ẹ̀kẹ́ mo mí ìdí mẹ́ fúra ẹ̀ ti bá di ẹ̀yìn lẹ́kọ̀ọ́ mi. ọmọ sí fúra rẹ̀ ó ń kó àwọn ọmọ ẹ̀yìn lẹ́kọ̀ọ́ nìyẹn nígbà ọmọ ẹ̀yìn ó kẹ́ ẹ̀kọ́ kí wọ́n fẹ́ kọ́ mẹ́ pàtó jẹ́ pé ọ̀sọ̀rọ̀ láàyè kó dé wá sí náà wà oṣù wa. ọ̀sọ̀rọ̀ láàyè kó dé wá sí náà wà oṣù wa. ànábì ṣe àwòkọ́ṣe fáwọn mùsùlùmí ó ti ṣe kan ìlú pé díngí ni ẹ sábà wò ó ló fi yẹ́gbùgbà tí wọ́n lọ bí ìyá wa ń gbà nípa pé báwo wù wá ànábì ṣe rí jẹ ó ní àfọlá ń jẹ̀kọ́ ó jẹ̀kọ́ ó ní lọ́sàn ẹ̀ kakura á lù ẹ bá mi ka kùránì ẹ̀ ti ka ìwà nábì sallallahu alaihi wa sallam pípé ìwà rẹ̀ ń sàlàyé tí كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا muhazabun táàdì Tadi ń tọ́lá nínú ààrẹ ìyàtọ̀ síta náà gbogbo sama táwọn ẹ̀kọ́ tó lọ́mọ náà wọ̀ wá ní ìṣesí bí àdáyé ìṣèṣe lórí. ní àná lọ́sọ̀ fún wọn nígbà tí abẹ́rẹ́ kan tí ata أكثر نبيا إلى وهمان واتبع النبيا Ọlọ́run ibẹ̀ dájú ní báwo ni a ti lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú kápẹ́lá àdébọ̀ Muhammad sọ. Àtàrà mọ́tò ọ̀run pápá lórí ọ̀kan àwọn àtàrà النبي إلى الرحمن واتبع náà ní a sọ bí àbí ṣe rí sí àwọn jìrọ́nù rẹ̀ àwọn alábàágbé ẹ̀ ọba àrùn àtẹ́fẹ́lá báwo ni wọn ànábì ṣe bá wọn lò àfàrà eléyìí tó débi kẹdùn lálẹ́. afẹ́bọ́ sínú báwo ni ànábì ṣe ṣe pẹ̀lú àwọn àlejò tí ó bá wá sí ànábì. kí ni ẹ̀kọ́ ti fẹ́ fún gbígbàlejò jẹ́bi bákan náà wọn wo ló ń bẹ wípa wípé àwa náà fẹ́ lọ bẹ̀yẹ̀wò lọ́dọ̀ ìdí ara dáadáa kọ́ òní wípé a mọ ìgbà tó yẹ ká bẹ ọ̀rẹ́ wa o ìdí ara dáadáa kọ́ ìnìkọ́ a mọ tó yẹ ká ṣe nígbà tá a bá dé àbíkọ́jẹ́ pé ìwọ ní àlè ìfọ̀ lọ bá onílé méjèèjì náà ni ọlọ́run bá fi ànábì ṣàpèjúwe fún wa. àkàndé kẹ́lẹ́ lẹ́kọ̀ọ́ bí ẹ̀sùn nílẹ̀ oṣù ẹ̀tọ́ ní àtàná nímọ̀ nǹkan àrùjọ wọ́ọ̀rọ̀ wà ní yàrá ààfẹ́ wọ́n dákẹ́ ọ̀rọ̀ kẹfì rọ̀. ẹni tí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ń bẹ ọlọ́bẹ̀ ẹnì kejì àmọ́ yóò tún sọ tó o jẹ nígbà tó bá débẹ̀ pé ìyá alágbájá tó bá tọ́ǹtò nínú ọbí ọbí ọ̀rẹ́ kò lọ mú ojú wo ni ẹ̀ ṣéjú wo eléyìí ìdí àti Islam ọ̀sán kankan nípa bá ti máa gbà lóde kí ni yàtọ̀ láàrin àbọ̀ìfù wàzáàrù ǹjẹ́ yàtọ̀ ń bẹ láàrin méjèèjì bọ́ìfù bẹ́ẹ̀ bá fẹ́ fún Yorùbá ìsọ̀rọ̀ àlejò záírù ẹ̀fẹ́ pé olùbẹ̀wò mo ti tòbi kí ó dúró àwọn káríkà bẹ́ẹ̀ á ti rí ọ̀rọ̀ pé àlejò náà làwọn méjèèjì àti tó yípo àti záírù àti òyìnbó ṣùgbọ́n nínú ṣẹ̀rí àyàtọ̀ ń bẹ láàrin méjèèjì mọ̀hámálà tóun láti bá kálukú wọn lòún yá bàtàrà wọn ṣùgbọ́n ọba ó parí gbogbo ẹ̀ síbi pé wà ìlẹ́kà lára olókè máa bí wà ìlẹ́kà lára olókè máa bí innaka la'ala khuluqin 'azim ẹ̀rí wípé ọ̀rọ̀ alukur'an ẹ̀wọ̀ ìbára kẹlẹ́ fẹ́ ọlọ́run bá wá kókó dé táwọn tó bá tẹ́lẹ̀ lọ́rọ̀ àwọn ṣe kọ̀m̀pútà àwọn ṣe kódì ẹ bá gbà ọ̀sán àìsàn. wà á ilé kẹlẹ́ ọlọ́kùn lùkùn náà wí. ọlọ́run bá wọn kó tiẹ̀ síbẹ̀ wà á wọ ẹbí ó máa ẹgbẹ́ kiri tí wọ́n máa ẹbí kó tiẹ̀ àbí ẹ̀kọ́ rẹ̀ lọ́sọ̀. wà á ilé kẹlẹ́ ọlọ́kùn náà wí ṣe rí ẹ̀wọ̀n bàtà sí pé ìmúlẹ̀ ìdí ìdàgbà lórí ẹ̀ ìmọ̀ bóyá jáde nínú ẹ̀yìn ọ̀gbọ̀n yìí ìdí àbàbà ni àmọ́ ah. wẹ́rẹ́wẹ́rẹ́ ní ìdẹ̀. wà á iná kẹlẹ́ lẹ́ olókìnà bí. ẹ̀wọ̀n ní wà ní ìdè pọ̀ tó pàṣẹ báyà ó ṣe pàṣẹ bọ́mọ ṣe pàṣẹ báyà tó kò ṣe pàṣẹ bá àwọn ọmọ ṣẹ́ tó mẹ́lá ẹwà ohun gbogbo ẹ̀ ọlọ́run wá nípa bá nípa máa sọ ilẹ̀ òkú ọlọ́run wá kò sí sọ̀rọ̀ ọ̀gá ilé wa iná kẹlẹ́ àlá olókùn náà bí mi. wà iná kẹlẹ́ àlá olókùn náà bí wà iná kẹlẹ́ àlá olókùn náà bí. àrẹ́gbọ́ àwọn ọmọ sọ̀rọ̀ lọ́wọ́ àwọn ọmọ náà gba àlejò nígbà ayé ẹ̀ àrẹ́bí jẹ́ àlejò fáwọn èèyàn kan. ṣùgbọ́n àgbàbí fi ìwà tó dáa parí ó hàn wá ó di àwọn tó dáa papọ̀ wa mùsùlùmí gidi kọ́ ní ọ́ nígbà tó bá rẹ̀ jù tó ń bọ̀ tó fa dúró kódà kó mùsùlùmí gidi kọ́ ọ́ nígbà tí wọ́n bá pè ọ́ lọ ọwọ́ àbọ̀lọ́ kí ẹni rẹ̀ àbọ̀lọ́ bẹ́ẹ̀ wò àwọn mímọ̀ kọ́nà kó máa nìyẹn lóṣè wa wọ́n yà lẹ́gbàá Muhammad sallallahu alaihi wasallam nínú àsìkò tí ànábì máa ń gba àlejò ojú ó náà nínú sùn àwáyé wọ́n ní kí ló bàbá sọ bẹ́ẹ̀ kí ló fà á gbẹgbẹ́ pé ọ̀gá àlejò dáadáa tó yẹ lè gbà ó náà ní kí ló bàbá jù wúlò lálejò. abẹ́ẹ̀kọ́ kẹ́lifẹ́ni wa bẹ́ẹ̀ náà mọ́júmọ́ àná ìdílé wa kì í nílò sẹ́pẹ́ abẹ́wò pé ẹ̀jẹ̀ akábọ̀ ń lọ́wọ́. lóbi yọọ bẹni gba sọlọ wẹ bíi àti akéde wọ sọ̀rọ̀ mo di àjẹ pé amúra mùsàlẹ o lè gba jìbìlì àti o bá sọ àti ìdálọ lórí àwọn kàtà ìdàgbà rẹ bí ṣùgbọ́n nínú tó dára lè gbà ó gbà nínú wà máa wà bá wà sọ̀rọ̀ láàrin àmọ́ tó bá ti nù Ramadan yóò wá ti ṣe ń wá láwọn oṣù yòókù lọ. so àdìbò ìlú wa bá àgbẹ̀bí yóò wá ba lálejò àbíkí sọ́nà àlọ́ ló fà á wọ́n pé tó bá ti wá wá láyé nígbà tí wọ́n wá ní Ramadan tó bá kà Kùránì fún gbàmí yóò wá ẹ̀mejì tó bá ti wá wá ọkà fún tó lọ padà wá ọkà fún tó bá ti lọ fẹ́ ó ní àmì ó wà á pọ̀ ní dáadáa ó rí i pé nígbà tó ti tún nípa dáadáa orúkọ tètè gbàlejò ńlá kan wọn làbí sọ̀rọ̀ pé ààrẹ lè wá kíyẹ̀ sẹ̀rẹ̀ ààrẹ lè wá kíyẹ̀ ìdùn ọwọ́ ọ̀dùnú tó wà lára ìyẹn gẹ́gẹ́ gbogbo ní ọmọ tí láwọn tó sí àsìkò yẹn ó yà pàṣẹ bí ẹ̀sẹ̀ sẹ̀rẹ̀ wọ́n ní jìbà níbi wọ́n sọ́lá àríwá àríwá sọ́lá máa ń gba àlejò púpọ̀ nínú Ramadan. Àbá wa ni àdébí sọ́lá àríwá sọ́lá nínú dáadáa tá a rí pẹ̀lú ẹgbẹ́ tí wọ́n ròyìn bí àdébí ṣe rí. Òní bí àdébí àmọ́ pa àlejò lé. Àdébí àmọ́ ṣe àlejò pẹ̀lẹ́pẹ̀lẹ́ máa wọlé bá ọkọ̀ fún àdébí fún àlejò rẹ̀ sọ́lá àríwá sọ́lá ìyàwó àkọ́díjà ọ̀bí ọba ní à tọ́jú ìyàwó àkọ́kọ́ nígbà Muhammad sallallahu alaihi wa sallam. wọ́n nígbà tí àwọn àkọ́díjà ti ń ròyìn bí ànábì ṣe rí min jumlati akhlaqi nàbí yìí sallallahu alaihi wa sallam. nípa ìwà ànábì nínú tí àwọn àkọ́díjà fi ròyìn ànábì yìí pé a ah, nínú tó tún mọ̀ lára ànábì tó tún yàtọ̀ òní pé ànábì máa ń pa àlejò lé. Kájí ní sùsùrù ara àlejò inú àwọn àtàgbọ́mọ́ sí àlejò yàtọ̀ sí kójú túká sí àlejò yàtọ̀ sí ọ̀gá ní ìtàgbọ́mọ́ sí àlejò látàrí àwọn àtàgbọ́mọ́ tó fi dìsí yìí ó náà ká fún wọn ní oúnjẹ ọ̀gá ní ìtàgbọ́mọ́ sí àlejò náà ní ká fún wọn ní nǹkan mímu torí pé àlejò tá a sọ yìí pàápàá yìí rà àbọ̀ yìí tọ́mọ́sọ́pọ̀ tí wọ́n sọ pé bọ́ ìpínlẹ̀ ìṣẹ̀ríà ó náà ní arìnrìn-àjò tó dé báyìí lálejò kí sára bí lórí fúgẹ̀. ṣùgbọ́n sọ́ọ́rì ìmùlẹ̀ tó jẹ́ pé ẹjọ́ gbé ìlú náà ni ọwọ́ wá láti àpáta wá kí ọdún láti záírù kì í ṣe tọ́jú. àmọ́ sọ́ọ́rì ìmùlẹ̀ tó pọ́n wá láti ìkí ìrọ́sàrá àbúkọ́lá tọ̀yọ́ ní òun wá kí ọ àbá tí wọ́n bá yíyá nínú ṣẹ̀rẹ́ à ìdí ẹ̀kọ́ kọ́kọ́ wá sọ́kọ̀lọ́ wa ní pé arìnrìn àjò ní ẹni yẹn ó wá wá ní ìlú àti kìnìún àti wá kí ẹni yọ wá kí. àmọ́ ẹni tọ́jú pọ́ ọjọ́ gbẹ́sẹ̀ kò kúrò lóòrùn lẹ́yìn ìròyìn bá kọ̀ ọ̀kọ̀. àmọ́ àwọn méjèèjì láti kiri sí òkè ṣùgbọ́n mẹ́bàbí àwùlá láàrin ìgbẹ́ ẹ̀rí pé ọwọ́ pẹ̀sápọ̀ tí ó rí lórí ìrìn àjò ọwọ́ stress tí ó rí lórí wípé ó wá látọ̀yọ́ sí láti kọ́nà kó gbọ́ para ìṣẹ̀lá sọ fún wa pé àwọn nígbèrè tó pọ̀ ọkọ̀ ojú ti rẹ̀. àdébísọ lọ àlọ àlọ àtọ̀tàrà fún wa ní àdébísọ tí wà rẹ̀ dáadé léèrè nípa lórí oúnjẹ pé ما قال لا قط إلا في تشاهده لولا تشاهد لكانت لا نعم لولا تشاهد لكانت لا نعم عليه الصلاة والسلام عليه وآله وحده kó béèrè gẹ́gẹ́ nínú nǹkan ìgbádùn ayé káwọn yóò wá sọ pé kò sí kàkà bẹ́ẹ̀ tí ò bá yà sí àlejò yà kà láfa rẹ̀ fún àwọn sàábà ní ó dọ̀rọ̀ lọ́wọ́ wọn bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ṣé bá sàbàlà fún àwọn ẹ̀rọ wa tó àlejò wa kọ pàtó wa lọ́dọ̀ rẹ̀ kò bóńjẹ lọ́dọ̀ tiẹ̀ náà yà wọ́n bẹ́ẹ̀ wọ́n náà pàmò àná ápù rẹ̀ ní pé ọ̀rẹ́ àwọn ìlànà ká dàlọ́ wà aládàrí pẹ́ sí sílà àjọpọ̀ kan padà lọ́wọ́ aládùúgbò tẹ̀ pé tókùnrin pé bá ọlọ́ọ̀dọ́ aládùúgbò rẹ̀ tẹ̀gbọ́n tókùnrin ẹgbẹ́ ẹgbẹ́ bínú olùgbé aláìsí kan gbọ́dọ̀ lọ́dọ̀ lọ́wọ́ ọlọ́run sọ́la àti ní àwọn àdúgbò kan o tòtí tí wà lẹ́ bá dá àtúntò kejì ẹ̀rọ yìí pé kábẹ̀rẹ̀ ọ̀rọ̀ aládùúgbò rẹ̀ ṣẹlẹ̀ aládùúgbò rẹ̀ lè lọ bá ah, àgbẹ̀dá títí máa lọ bá ní sípò ní padàbọ̀dà yẹ̀ nígbà pẹ̀tù lòdà tó láwọn ẹ̀kọ́ tà àbẹ́tù sọ́rọ̀ lọ́rọ̀ wà sọ́lá bá wọ́n ti ní èrè kẹ̀kẹ́ nínú gbádùn ayé rí rí ọ̀sán kí wọ́n ló fàá fi àpọ́nlé àlejò ẹni máa ṣe kíláàmù àbẹ́ torí pé ọlọ́run subhanahu wa ta'ala inna Allah karimun yuhibbul karam oṣù ọlọ́wọ́ bá ti tẹ̀lé ọlọ́wọ́ bá wa ọba alápẹ̀lẹ́ ni ká fi kún ẹ̀kọ́ wa ẹni tí ò bá ti ní àpẹẹlẹ àwọn èèyàn olóògbé lápẹ̀lẹ́ inna Allah ta'ala karimun yuhibbu al-karam ọlọ́wọ́ bá wa ọba bá ń sọ ọba alápẹ̀lẹ́ ó nífẹ̀ẹ́ kí ni ọmọ ẹ̀kọ́ ń tẹ̀lé ìtọ́lọ̀ ọba ti pẹ́lẹ́ ìwọ náà sọ̀rọ̀ pẹ́lẹ́ pípẹ́lẹ́ rẹ̀ yẹ ọkà sọ́yọ̀ ọlọ́ lára rẹ̀ nípasẹ̀ tó wọ́n pẹ́lẹ́ ẹlẹ́sìn yóò di àpẹ́lẹ́ fún wọn ní ọlọ́run bá pa àlejò lé ló di à kọ́ pa àlejò lé yẹn náà lára kọ́ òun pọ̀ta nílé ilé àmà níbi kó wá pa àlejò lé yẹn náà ló ń sori ilé àpẹ́lẹ́ kàrà rẹ̀ ìní àwọn bàbá wa jọ jọ jọwàdí bàbá wọn wọn sọ fún àwọn ọmọ ẹgbẹ́ sọ àwọn ọmọ yìí ti ní kúrò wọn ti mọ kúrò wọn ti di àwọn àbáyọ ẹ ẹ̀pẹ̀ àbíkò sẹ àwọn àlímọ̀ jọ̀ jọ̀ àmọ́ sọ bẹ́ẹ̀. ẹ mẹ́pọ̀ ẹ máa fi àbá sí ó lè jẹ́ ọmọdé mẹ́wàá kan bí àbá ẹ̀rọ ẹ̀rọ pẹ̀lú wa ẹ fi àbá sí. torí pé wọ́n torí pé pé etí ń bẹ lára àwọn ẹ̀rọ sí kí ilẹ̀ ń pẹ́ lásìkò yẹn kì í ni wà nínú ọ̀sẹ̀ rẹ̀ ọmọ ẹ̀dúgbò bí inú ní mẹ́ra fi àbá àti mẹ́fà fún mẹ́lá fà ó lè bí inú ní tó wà so ìyẹn ní ọ̀tàlá kẹrí ẹlòmí àbá ọmọ rẹ̀ kíkọ́ ọmọ rẹ̀ kí ó kọ́ ẹ̀rẹ́ ìwé àbá àti kọ́ ọmọ rẹ̀ tàbí kí wọ́n bí ọ̀rọ̀ àlùbáríkà fún ọmọ rẹ̀ wọ́n kọ́ ọmọ rẹ̀ ọ̀rọ̀ mú síra ó ti jẹ́ tó ní hákùn pé ọwọ́ ọwọ́ ti wà ní ipò tó wà yẹn ipò tó ẹ̀kọ́ kọ́lé òun kọ́ ló ń pẹ́lẹ́ pẹ́pẹ́ òun tó wà lọ́dọ̀ rẹ̀ ní dáadáa lẹ́sìn ìlọ́pẹ́ táwọn sọ̀hábà tó ju ànábì lọ pọ̀ sí àwọn sọ̀hábà tó lẹ́ pé àwọn bàbá ni wọ́n wà Abbas ọ̀tọ̀lá àná kọ́lù jẹ́ ànábì sọ̀rọ̀ lọ́wọ́ wọ́n tó ń ti bẹ́ẹ̀ ọmọ yóò pàlẹ́ pẹ̀lú ọkọ̀ àpọ̀lẹ́ yẹn. kí a fẹ́ lè fi pé àdébí sọ́mọ́rọ̀ wà sọ́mọ́rọ̀ ó ní bàbá àti ara kẹrí ìmọ̀ yóò ṣe pẹ̀lú ẹnìkan abáàkẹ́ ń kọ́ ọmọ rẹ̀ ní kéw ẹnì yẹn wá jẹ́ alákọ̀wé alákọ̀wé ti ní ọba ní ọmọ ìtàgé gbẹnu wọn yóò sẹ̀fẹ̀ àbáàbí jẹni tó ní sùúrù tó ní wà dáadáa ṣe òun bá ṣe rẹ̀. ọlọ́run àwọn ọmọdé kẹ́ni ká wá wà ní ṣé ti pé àbá àníjọ kẹ́. alákọ̀wé kẹ́ni irú ẹ̀ lẹ́ àwọn ọmọdé gbẹ́gbẹ́. mo sọ ẹ̀ ẹ̀jẹ̀ ní àkọ́yá ẹ̀gbọ̀dínlẹ̀ ẹ̀jẹ̀ ní kòjẹ́ sí ìlú kankan àwọn àbáwọ̀ náà ní agbára kílẹ̀ gẹ́gẹ́ ìyẹn wá tó wá bẹ́ẹ̀ mọ́ ẹ̀gbọ́n dé abẹ́rẹ́ wọn sí à ẹ̀mẹ̀ bá sì ẹ̀mẹ́jọ tó wà ní ọ̀sán gbólígbólí nìkò tó wà lábẹ́ ṣùgbọ́n in tó ṣe ẹ̀yìn ìjọ náà ọwọ́ ẹ̀kọ́ lágbàdí ẹ̀bẹ̀ àtàríyà ní àwọn ẹwù àwọn bàbá wa níjọ lẹ́gbẹ̀ẹ́ àwọn àbá àjọ tí ẹ máa tó kọ́ ọmọ ní kí ó tó adé ní débì kan ó tó ẹ̀dá àwọn oníwọ̀n kọ́ ọkọ́ tí kí wọ́n wọ àwọn náà ti mọ̀ ipé ọmọ yìí náà ti ní àrùn kìkìlà ìṣesí ẹ̀kọ́ sọ́dọ̀ àwọn òṣùwòrá ìgbà ṣe sọ̀rọ̀ tí ìṣùwòrá bá tó ní àwọn àbá wa zumura fẹ tí zumura bá fẹ tọ Ọlọ́run dàgbà náà. sunna kò fa àwọn kò ní kí àwọn adágún tó dá kókò náà tí ẹ máa rí ẹkẹ lọ́dọ̀ àwọn olùkí ojú ọ̀hún senior tó fẹ́ mú ọmọ junior sálẹ̀ tó sọ wọlé afáwa ẹ̀sàlẹ̀ afáwa ẹ̀sàlẹ̀ tó pé afáwa ẹ̀sàlẹ̀ tètè máa kàn lọ́kọ̀ afáwa ẹ̀sàlẹ̀ wọ́n tó ṣe ní camp ìkúra wọlé ọ̀sùn mi nínú ọ̀pọ̀ ìdá àwọn ará àjẹbí ó jẹ́ pé àwọn ará àjẹbí àwọn tó ṣe tí wọ́n kọ́ jẹ́ ìgbà làlà èyí tó yẹ wọ́n ti ẹ̀rí àwọn ẹ̀gbọ́n ń sẹ́gbọ́n rà ní àjà àtàwọn ìdájọ́dá ìkàmù lásán irú kàmù fún ó di gbogbo ẹ̀ náà ló gbé ẹ̀jẹ̀ wọn. ìgbàgbà àrílẹ́kùn أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا gbogbo ẹ̀ ní ẹgbẹ́ wọn ìwọ̀ntúnwọ̀nsí ní gbogbo ẹ̀. a ti kíra mara wa ṣùgbọ́n ìtura mi wọ́n ṣe kí náà wọ́rọ̀ pọ̀ ṣùgbọ́n a pẹ̀lẹ́ ṣe kíra wọn ìjẹ́ kí mi sùn bọ́rọ̀ pọ̀ rárá iná lọ́wọ́ ara ìfẹ́ yẹn kí bá ti padà nínú ọ̀tá bá bọ̀. àdúgbò sọ́wọ́ bá wà ayé wọ́n sọ́wọ́ bá wà kẹrí àwọn tó dá. nígbà tí àfa àwọn amúlùwà ròyìn ń sàlàyé àdéhùn yẹn ni wọ́n ròyìn bí àbí bábà bí sọ pé ọ̀sẹ̀ kì í sọ̀rọ̀ orí ara lásán ìṣesí àdébí náà jẹ́rìí ìṣẹ̀tìṣe ọ̀rọ̀. ó ní lọ fà á ibi tí àdébí gbà lè dé gbogbo tábìlì bá gbé dáì yóò fún àwọn àlejò bẹ́ẹ̀ni kí a bá yọ ọjọ́ fún lódodo náà jẹ àwọn ará lé gbá yóò fi sàlẹ̀ jẹ ó ní ó wá àdókòtò ìgbà sábà ní òfin kú láyé máa tààrà tààrà kùnú máa yóò sọ̀rọ̀ láàrú àṣálà mi làmọ́ ti ìdìrà hàmà mi wọ́n yàrá ní ìgbà náà ní òfin kú òfin dúkìá owó kẹ̀kẹ́ rẹ̀ wọ́n là ní ìyára wọ́n là áfẹ́ wọ́n là áfẹ́ wọ́n là àbẹ́ lọ́dọ̀ rẹ̀ àbẹ́ lọ́dọ̀ pé àwọn ọdún àbẹ́yìn rẹ̀ àkọsí o ti fa àwọn níta bọ́dọ̀ nẹ́bí nìkan ti sílá nǹkan ẹ̀dá rẹ̀ ti mọ́ lójú ogun wà á rùbọ̀ àti ilẹ̀ kan tí ànábì ní ànábì ní ilẹ̀ tó tó wá sọ pé kí ẹ̀rọ alẹ́ pamọ́ fún níbi jà ànábì ní ilẹ̀ pàṣẹ òkú wọ̀já ara ha sọ̀dà pa. ṣùgbọ́n ànábì fi ilẹ̀ yẹn ṣe sọ́dà pọ̀ ìlọ́fà tó jẹ́ pé ìgbà tí àá Fátímà ọ̀rẹ́ màá ní ọ̀dọ́ a tó fi lọ tó fi lọ́wọ́ ọba àbúbákiri yìí pé ilẹ̀ ẹni bá ti pẹ́ fẹ́ kílé ọ̀dọ̀ àbúbákiri. Hmm. ìjọba ẹ fara pọ̀ díẹ̀ nígbà náà láàrin àpá wa àbúbákiri àti Fatima. bàbá mi lẹ̀ ẹ wò ó bàbá àti àtẹ̀jọ́ abákìtì ní àbáyọ̀ òwúlẹ̀ láti ní alábìtì sọ́ọ̀tì sàrà kéèkì tiẹ̀ tiẹ̀ sallallahu alaihi wasallam. tó ṣe àwọn tó ó ní inú bí a fásitì lórí ìṣẹ̀lẹ̀ ṣùgbọ́n nígbà ìgbẹ́yìn ọ̀rọ̀ yẹn padà yẹn tó bí a fásitì fásitì tó kò láyé kí fásitì tó kò láyé ọ̀rọ̀ yẹn padà yẹn tó. gbogbo abákìtì àmọ́ ẹ alimuhim onígbé arábìnrin sọsọlá ibi tó dá ayé kó kọrẹ fún àwọn ìlúde òní ìgbàgbọ́ fún ìyàwó tá a fẹ́. wọn yàrá bí sọlọ àlọ sọlá bá ó tún fi kápá lè jò ní sára àmì ìgbàgbọ́ nǹkan àlẹ yóò kiri mo ṣe ọlọ́run bá ní gbogbo ẹgbẹ́ tó bá ní gbàgbọ́ ọlọ́run ọba àdúgbò àkàrà ẹ̀kọ́ yà pa àlejò rẹ̀ kí láti wá pa àlejò rẹ̀ òun ni pé ká pàdé ẹ̀fọ́ ní gbígbọ́dá tó ti ká pàdé ẹ̀fọ́ ní gbígbọ́ allah marhaba allah pẹ̀lú pẹ̀lú kì í sọ́dà bẹ́ẹ̀ náà òun ni kíkà ètò ìgbóúnjẹ fẹ́ àwọn àdìsí pọ̀ lórí ẹlòmíà ẹwà àwọn ya wa nílẹ̀ yorùbá wọn yẹ lórí púpọ̀ àdìsí tó ti dá sí ọgbọ̀n sẹ́kùsẹ́yìn nígbà tó wà lóhùn lọ́wọ́ ni àwọn ìfúnpọ̀ lórí rẹ̀ iná bí láàyè wà níwájú omi ìwo tí wákàtí kan lójú هل أتاك حديث ضيف إبراهيم المكرمون àbẹ̀wò àlọ́mọ àtọ̀sọ́lá ó di ogun bàbá bàbá bàbá rẹ̀ bàbá rẹ̀ àgbẹ̀bọ̀ náà ní. Ọlọ́run bá ní ṣe gbọ́ ìtàn àti ìbọ̀rọ̀ ìpàdé. Àlùbáṣẹ́ hadifu bọ́ìfì Ibrahim al-Mukramun. إذ دخلوا عليه فقالوا سلاما قال سلام قوم منكرون. ما جاء على إبراهيم ẹ̀wọ̀n tó kọ́ fi pàdé ẹwà kí ló wí. kọ́lẹ̀ sẹ́lẹ̀m. ó ní àlàáfíà ọlọ́kọ́ máa bá ilẹ̀ ìyá àlejò yìí. kọ́lẹ̀ sẹ́lẹ̀m kọ́ọ̀mù kẹrù. èyí tí mà ń rí àlejò ní ẹ̀ka àbọ̀ ẹ̀wù kan. ẹ̀kọ́ tún ni ẹyí pé tó bá gbà àlejò tó rí tó fàájú ojú. pàdé ẹ̀ dáadáa ọlọ́mọdé àgbà àwọn pàdé ẹ̀ pẹ̀lú mọ́tì ìwà pẹ̀lú tani ẹ̀ẹ́dẹ́fẹ́ alẹ́fẹ́ bèrè ẹ̀rá ti bo kílẹ̀ àhà tí bá lè jòlè kọ́kọ́ pọ́lé ẹ̀rá ta ọ ẹ̀ka bọ̀ ẹ̀mẹ̀ wọlé ẹ̀kú ni wọn a àwọn ará lókè wọn kárì lágbára ọ̀la yà wọ́n. tí ẹ bá lọ àwọn ìlú tó bá rìn tẹ̀lé mọ́ mùsàbí sọ fún wa pé ara kárìn ó náà ní ara ìgbà náà ní kárìn kò ní lórí rẹ̀ òun ní káàkiri pọ́lọ́gbọ̀n ìlú mẹ́rin orin káàkiri irú fìlàwọ̀ orin káàkiri ó wo tó ṣẹlẹ̀ láwọn àti làwọn èèyàn ń ṣe lásán. ọ̀dẹ̀rẹ́bù fi tó lèbi láti wà òbí ha ànálù mùràdì àwọn àmọ́tò ràríbà ànálù mùràdì àwọn àmọ́tò ràríbà. sọ́ọ̀bù sábà ló sọ pé òun òun. Fàájú òun máa lọ láti gbogbo ayé ètò olèlébèlà níwà òde ha. Wọ́n àti oró àti bu orílẹ̀ ni òun máa lọ bá lọ ọmọ lọ́dún para. Àlàyé múra di àwọn àwọn ọdún wáyé bá. Àlàyé múra di àwọn àwọn ọdún wáyé bá. Àlàyé múra di bí a kí ìrìnàjò tó wọlé ìmọ̀ kọ́wọ̀ wo tó tó wá gbẹ́yìn àwọn tí àwọn ọmọ bá wá ní tẹ́mọ̀ fún wa padà sílé ìrọ̀ àmúṣùwọ̀dé yà kú ju mo ti ẹ wọ azù ṣàfà ó ti pè mí bí màá ṣe lọ lọ ẹ bá lọ sí èkó ó ti lọ bá lọ sí ọ̀ṣun ó ti lọ bá lọ sí ọ̀làkùnrin ó ti lọ ó ní òun máa ń lọ káàkiri gbá orí tó fúlẹ́kùn ní ojú omi máa yá àwọn wà ní padà wá ní pépà tó tó wọ̀ bá rí mà wọ́n yà ọwọ́ ebi lásán ló lẹ́lòmí ilé kí ó kébi òfẹ́kẹ́bi ó pa àwọn ó sì fẹ́ di mímọ̀ ọwọ́ wípé àbá rẹ̀ láàyè lásán nínú àwọn àwọn àbá ọ̀gá ọ̀gá ẹ̀wọ́ ìdàgbé ó ti fẹ́ lọ o ò lè mọ́bà tó tó lọ náà ẹni ẹ̀ náà sàwájú mi náà lè dé bá wọn náà gbogbo àwọn àwọn yìí náà ní ìgbẹ́ nínú ẹ̀kọ́ tí àwọn àbá tí wọ́n kọ́ dùn àmẹ́bà wà mọ́mú sáfì ní òwò kù síbi tí wò ti gbà ó tó wọ́n bá ti rí mà kí la fẹ́ lórí ní kéèyàn ó rè àrẹ ẹ̀kọ́ tí ẹ bá lọ bí kaka tàbí ìwò lẹ́lẹ́dọ̀ àà mọ́ndàlá àwọn ọmọ wò mọ́ndàlá àwọn kódà bí ká pa àlejò lé kódà ó dà ẹ̀yẹ fi pa àwọn ìlú wà bá bẹ́ẹ̀ náà nígbà yẹn wá lọ bí ọ̀fà ọ̀fà náà ọ̀fà náà pàlẹ̀ gbólé Ìlọrin náà wọ́n tó mọ́ wọn níwà bàtà pàdé lórí láwọn ọmọdé ní ìlú jà ọdẹ ní gbogbo pé àwọn tí wọn dá gbogbo fún ìtumọ̀ ìgbé mẹ. gbogbo àwọn ìlú yẹn wọn ní àṣà apálẹ̀ gbélé wàlá àtẹ̀bádẹ̀ rẹ̀ bá kàyẹ̀ bẹ̀ pẹ̀lú wọn. kò sí ẹni náà lọ́sọ̀ di ṣe sí kó pálẹ̀ gbélé àbí ọlọ́wọ́ kó fi àbáta kàtí la. àdúgbò Ibrahim kọ́ọ̀lá sàlámù. kọ́ọ̀lá sàlámù kọ́ọ̀lá sàlámù qawmun munkarun. فراغ إلى أهله فجاء بعجل سمين فراغ إلى أهله فجاء بعجل سمين àdúgbò Ibrahim fàrọ́ọ̀bọ̀ ìyá yìí ọ wá lọ sọ́dọ̀ àwọn ará ilé ẹ̀ ọ lọ sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ padà dé ó gbé ní tí ẹ̀rù ìsàlejò wá ní ẹ̀ka sáà wà ní kí n bá fi lè ní kó ló wà oyè pípẹ́ náà ẹ̀bà àbẹ̀ olóògùn ní àgbẹ̀ àbẹ̀ bá àbẹ̀ wọ́n pẹ́ ẹ má wulẹ̀ tẹ̀tẹ̀ bí ẹ̀rí bá lórí àbọ̀ yìí ẹ̀kọ́ ni obìnrin. Fàwọ̀họ̀ ilé ahìlì fẹ̀jà àbí ìjìnlẹ̀ fẹ́. Ó lọ ó lọ ó jẹ ẹsẹ̀. فقربه إليهم أقول يا أقول تبا بطن فقربه إليهم فرا إبراهيم ووالا جنجي يبا ẹtú wọ ẹ̀kọ́ ẹ̀rá kọ̀wé ẹ̀kéèsì. Fàkọrọ bẹ̀ wù. Ìjáde rẹ̀ wà ní ọ̀rọ̀ tó ń jẹ dáadáa. Wọ́n ti sàbí bí adáyé kẹ̀kẹ́. Torí pé nínú àwọn àsọ̀rọ̀ ọ̀rọ̀ tó ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ àyè wọn, kọ́rọ̀ bá wù lè. Ó gbé ojú ẹ̀yẹ lọ bá wọn níbi tí wà. Ẹ wo ẹ̀kọ́ dìyàfà bí ti ń gba àlejò àlejò ọmọ yìí. Bọ́ọ̀lù aláṣẹ kulùún. Ó wá gbọ́dọ̀ ẹ̀kọ́ wọ́n sá oúnjẹ rẹ̀ wọ́n bá fọwọ́ bá oúnjẹ rẹ bá bá bá ojú àti jẹun ẹ má bínú sí wa o ó tún fà pálé nígbà tó gbélé náà. àdúgbò yìí bí òun ti rí mo sì gbàlejò ní alẹ́ yìí sọ́lá tó wà sọ́lá. àdúgbò sọ́lá náà gbọ́n jẹ́ ọ̀dọ́ ẹ̀rọ bọ̀ ẹ̀rọ ti pátá náà ní àárí ẹ̀kọ́ ẹ̀rọ ti wa nípa ti di ọ̀rọ̀ lọ́rùn wa òṣèlú ọba nílẹ̀ tó báyìí sí hákùn ara kù yẹn òru jẹ́jà rẹ̀ tó bá kọ́kọ́ dọ́dọ̀ rẹ̀ gbà ó di ọ̀rẹ́ rẹ̀ pa ó ti di ẹ̀tọ́ lọ́rùn rẹ̀ mọ̀ wá tó sílẹ̀ rẹ̀ àmì hàfà bí ẹ àmì hàfà ha bàbá náà yìí mọ̀ wà ní ìlú ẹni tí àlejò bá wá ẹgbẹ́ ọ̀dọ̀ rẹ̀ àlejò dé sí ó ti gbèsè sí ọlọ́run gbèsè ní fún agbègbèwọ́dọ̀ rẹ̀ gbèsè ní fún ọ ọgbọ́dọ̀ wá ọdún tó ti tún kàdà nàìjíríà ìṣá àìsàn wa ìṣá àtàrà ó bá wù àlejò yẹ ẹni ẹ bá wọlé wọn kàdé kí wọn sọ̀rọ̀ yìí dọ̀là ni ẹ bá wùlẹ̀ fún wọn pé kò lù sí kò bá ti tẹ̀ ìṣàlàyé. so sáà sáà wọn ti fáìlì yẹn tọpa sọ́dọ̀ bẹ́ẹ̀ bù so tó bá wù pé àdìsí yẹn lè fi ẹni sọ pé ṣá àyè ẹ̀tọ́ bẹ́ẹ̀ gbàlejò alága abúlé àti tọpọlọpọ ọmọ tó tutù pẹ pẹ̀lú àti tẹlifí ṣá àyè ẹni tí ó ọkọ lálejò bá wà pẹ pẹ̀lú sọ pé ẹsẹ ńlá lè dùn. tó bá ti fẹ́ lórí ẹ̀rọ ìgbẹ́ ìjà mọ́ra yín kó yọ̀ǹda lórí. ẹgbẹ́ ọba ha lè Tó ti lè gbà lọ́rùn rẹ̀, di ó di ó ti kọ́ wá sí gbogbo tó bá Àwọn wọn, afọwọ́ abúṣọlá yìí ọlọ́kọ́lá ni wọ́n fi tiwọn wọ́n ní òṣìṣẹ́lọ́wọ́ sọ́lọ́wọ́ sọ́lọ́wọ́ ó ní ẹnikẹ́ni mọ̀nkárì yóò bẹ̀rẹ̀ láwọn yàrá ààrin pọ̀lú yóò kiri ǹdọ̀ ìfọ́hùn ìjà nílẹ̀ òṣìṣẹ́lọ́wọ́ bá gbogbo ẹni tó bá gbọ́lọ́wọ́ bá gbọ́ àkọ́jọ́ ọ̀kan kó yà sàpẹ́lẹ̀ àlejò rẹ̀ àti wá fi òdòdó ọ̀rọ̀ láti fi wá sọ ìjà ìjà ìjà ìjà àwàhárà fábìlì òbí sọ́lọ́wọ́ bá ewu ní ìjà ìjà fọ́hùn sọ òṣìṣẹ́lọ́wọ́ bá gbọ́lọ́wọ́ òhun wà lẹ́yìn lẹ́yìn ọjọ́ ọ̀sán kan òru kan àlejò bá dọ̀rọ̀ rẹ ọ̀sán kan òru kan ọjẹ́ wá dìbò náà àlẹ́ yìí dẹ́dẹ́ dẹ́dẹ́ kejì ni kò sí lálejò ní àwọn ọjọ́ kejì ntaafa tóbi bẹ́ẹ̀ gbọ́ àyàwó àti wà bí yá fún sọ̀rọ̀ta tó àyà ó ṣe lọ́wọ́ ní ẹwà yìí ṣe ní lálejò ọjọ́ mẹ́ta náà ló kù sí ṣùgbọ́n kí bẹ́ẹ̀ bá fi ọkọ̀ sọ pé yá wù wà láyìlá ó ti kọ̀ sáwọn rẹ̀ yìí pé ajẹ́ pé ìṣe ní lálejò yóò máa fún sí ọ̀nà mẹ́ta ọ̀nà mẹ́ta jẹ́ ọ̀nà àkọ́kọ́ wájìbó tó jẹ́ pé ọ̀rẹ́ yẹn ọ̀nà kejì mustahab ọ̀nà kẹta sọ́dákọ̀

so nígbà náà tó ọba rí gan fún kò lẹ́sẹ̀ fún ọ tó jẹ́ pé nílẹ̀ ẹ̀kọ́ ta fẹ́ báyà lù náà rí wípé má báyà lálejò ní báyàlejò tí ó wà á padà nílá lọ́sẹ̀ méjì lọ́dọ̀ rẹ̀ ó sì mọ̀ nípa ẹni gẹ́ kó tó ẹ̀ á ìwọ ìdè wa lu ẹ̀kọ́ ọmọ náà débẹ̀ta lọ́dọ̀ eré kò kú mẹ́ lọ́dọ̀ lómi ayọ̀kọ́ tẹ́lẹ̀ wà lọ́dọ̀ lómi òsì nílé bí ẹ̀kọ́ tó wà lá ọdún mẹ́ta lọ́dọ̀ ọ̀sùn wọ́n á ti kó mbẹ́ gbọ́dọ̀ ẹ ó lò káàkiri òfin ní wọ́ ẹnìkan lọ́wọ́ ẹwọ ẹ̀kọ́ ti sáà fún wa. وإنك لعلى خلق عظيم وإنك لعلى خلق عظيم. àti kò lẹ́gbẹ̀ẹ́ fún mùsùlùmí kankan wà lọ dúró pa fọmọ yẹ ẹ lọ́rùn tó sì mọ̀ pẹ́lú ilé òní ojú sàmì. ilé ìgbésẹ̀ àwọn ẹ̀kọ́ tí sọ̀rọ̀ lọ́wọ́ àrùn àṣálẹ́mà àwọn afọ àwọn adigun gan àwọn àdébí sọ̀rọ̀ lọ́wọ́ àwọn afọ lọ́wọ́ tí àdébí gan gba àlejò. وإنك لعلى خلق عظيم وإنك لعلى خلق عظيم àwọn ìyàwó alábàdàn bá Muhammad sọ̀tàlá wọ́n àwọn ọlọ́fọ́dà àwọn ọlọ́fọ́dà fún àbẹ́bí ibi ìwò bìṣẹ́ ọ̀rọ̀ ọba wọ́n lọ́rọ̀ wá sí wọ́n lálejò ẹgbẹ́rún kan tó bẹ́ẹ̀ mú dánú rẹ̀ lọ síwá sí wà sí kẹ́dẹ̀ ìṣẹ́jọ rẹ̀. Báwọn pọ̀lọ́kọ́ ṣẹ́ta ìlà àtẹ̀yà àhìlà kọ̀rìyà tí ní sọ́pọ̀ àmà àhìlà ha. فأبوا أن يضيفوهما فوجدا فيها جدارا يريد أن ينقض فقامه أو أن تقضي تصلى كيف يصلي على أنهم تعلوا أو قدوا في رواة أتهلهم وفي صلوا وشرهم صلى الله عليه وسلم وديهم الله إلا دور tẹ́gbádọ́dọ̀ àwọn tí wọ́n bá sọ yín lálẹ́ bá sọ yín lálẹ́ gbẹ̀dá tí wọ́n bá sọ yín lálẹ́ jòjò pàfọ́bù mínú hàkàn báyìí alẹ́ bíi yẹn bá gbìyànjú. alẹ́ bíi ń gbèsè rẹ̀ ní pé ìtọ́jú ẹ̀tọ́ ẹ̀tọ́ ìgbàlejò orí nínú dúkìá àwọn ẹ̀mí. kódà àdínà àwọn àfàkọ́sọ yìí pé tí àlejò bá bá ẹ̀ tí ìwọ̀n bá fẹ́ lè ní àlejò kan jẹ́ ọ̀ràn ẹ̀ kéèyàn ṣe ṣe tí ìyẹn bá bá àlejò yẹn lẹ́tọ̀ọ́ nínú dúkìá yẹn kí wọ́n gbogbo gbogbo ẹjọ́ kan wá kí láti sáàzù kó o sí láti jẹ́ ìgbà fún ẹ̀mọ́ ìjà kí wọ́n tó pín ogun ọyọ̀ ẹ wo ibi tí ẹ pàtàkì níta níta ọlọ́jà ti dada. àmì àbárò náà fi àrọ́ náà àbárò náà fi àrọ́ náà jẹ̀mí rà. Sọ̀tọ̀ yóò ẹlòmí àlẹ́ ló gba ọ̀tá five naira òdìdè lórí ìsìnkẹ́yà kò lè fi tẹ́lá lè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló lè tó lè ó nílò máa lọ ọmọ lọ́kọ́dọ̀ wọn tí ó tó di àtàwọn ọmọ ẹ̀ àrẹ́bìnrin tó mú dúdú kí mo ní dúkìá abu àbúrò kò lọ mú mẹ tó jalè tí ó wọ bá tí ó tó wọ àtàwọn ọmọ rẹ wọn náà ọkọ wa lọ ọdún mẹ́ta ló fẹẹ fi lọ sáàbù afọ rẹ nílẹ̀ ó sì kó bá sàmà sí abẹ tíà Ọlọ́run sì yẹn sàdá sí wọn wọn àti bọ ẹgbà bẹ tíà ẹyẹ mú tó torí ọba dé ta ló wọ́n mi Ọlọ́run ló fi àwọn ọlọ́run kò tó lè nu wa wa ta ọlọ́run

ara ò jẹ́ àwọn àkùnkà tó ń torí àmì ìjàlè. nínú káàmì ẹ̀rìn tó wọ́ ẹ̀wọ́ ní àwọn àwọn àkùnkà ibùdó àmọ́ ó ní òun gẹ́gẹ́ ìṣẹ̀tọ́ fẹ́ sọ ìṣẹ̀lẹ̀ sí sí ìtù àná ó ní fúra àwọn àti ẹnìkan àwọn lọ bá àgbà Muhammad sallallahu alaihi wasallam ó ní àwọn débi pé ọba àti àwọn sàhárà ìjọba ìṣẹ̀lẹ̀ ti ṣàwà gẹ́gẹ́ bó ṣe wá. حفظتم أن تدخلوا الجنة ولما يأتيكم مثل الذين خلوا من قبلكم مستهم البأس iná nàbọ̀ wọ́n wá ní wọ́n sáwọn ìwàlú ìsàlámù ó ní ẹbí ìdí pa wọ́n débi wípé ah olùkọ̀dùkádà olùkọ̀dùkádà tàǹtàdà àbàfà ó ní ẹbí ẹbí ẹbí ó ti sáré pé tí òun ìwọ̀n ẹbí subhanallah ebi ti tọ́ ọ́ ẹ tó sọ̀rọ̀ ẹ tó sọ̀rọ̀ ó ní ebi ẹbí wọ́n àwọn etí àwọn òfẹ́ mi gbọ́rọ̀ kó dà wà á fọ́ ọ̀rọ̀ dáa nínú ìjọ kódà àfọ orí rẹ mọ́ bẹ́ẹ̀ àti ilé pààyàn tí ò ní rẹ mọ́. ó ní o ti fẹ́ pa lágbárí àwọn òye mi ó lé àwọn lọ lọ́dọ̀ àwọn onígbà tí àwọn ọmọ ọgbà àwọn èèyàn fẹ́ ẹ fún wa ní dájẹ ẹ fún wa ní dájẹ ó ní àárín ìkẹ́kọ̀ọ́ dá wa lóhùn ìfẹ́ tó ti tó gbà lójú wa. يلف وابي أبو ربان sallallahu alayhi wa sallam. Bọ́lá mi kò ní yàrá sọ̀rọ̀ láà. Ṣébi ká ní bílọ̀ ọba kìí ọba ṣe mi tó ti dà. Ànábì ebi ti ẹ̀ pa wá kù. A ti lọ bọ́ pọ̀lọpọ̀ àwọn ẹ̀wẹ̀ ẹ̀wẹ̀ òfin wa ló ń bẹ̀. Bàtà Ànábì gbọ́ ọ̀rọ̀ yẹn sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Ànábì náà ò sí ní ṣébi tí wọ́n lò. Àdùn wa ti wà sí wàhálà. Wàdà bàbí náà ilà màzìlì yìí ó ní mọ̀lásà bìtá wà wà àgbàkùn ẹja lọ àgbàkùn àti ilé. ó ní fẹ́lẹ́ fara fàtó ààrẹ ìgbà fọ́ọ̀rọ̀ mẹ́sàn-án lọ́mọ ìṣẹ́lẹ̀ ìwà àtàlà bẹ̀rẹ̀ náà. àwọn bá délé nígbà táwọn débi tí àmì sáà fún àwọn lọ́yìn ọgbà rẹ̀ ní àwọn bá bá ìtàlẹ̀ ìjọ bí àkómi tí ò tí ì gbójú tó sì ní wàrà àgbà ẹ̀jẹ̀ ká fún wàrà ilé kàmú. ó ní ababẹrẹ ẹnna àwọn tẹbi tibẹ tẹbi tibẹ gbẹmí wọn bá ń tóni bá nígbà kúrò àwọn bá ń bá àwọn bá ń bá bàbá tó ń bá agbèjà fún àgbẹbí náà títí títí tí àwọn mú wàrà yẹn títí títí alẹ́ sílẹ̀ fi tú ó ní màtílẹ̀ wá wá àwọn lọ sùn àwọn méjèèjì àwọn sọ pẹ̀lú ànábì sọ̀rọ̀ máa hàn. àmì wa máa ń wá sí ibi táwọn wá yẹ ìdàgàdé àmì tí wa máa ń wá yẹ̀ wọ̀n wò lórí àyè

pé àwọn kan lọ́mọ tó jó sùn ẹ̀wọ́n á jí lọ́rùn mẹ́rin tàbí ìgbà sọ̀rọ̀ fún ìgbà tí wọ́n ti wọ́n ẹ̀jọ̀ lọ́rùn. tó ń gbọ́n bá a tó bẹ́ẹ̀ sì yẹn lẹ́yìn tó tó ń lójú oorun sílẹ̀kùn yẹn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́. ó rẹ̀ bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ lè kíra kakùrán ẹ̀ àdéhùn kakùrán àdéhùn tó àwọn ẹ̀kọ́ yẹn wà láà ààrẹ ní kí gómìnà sára àti bọ̀bà. Rasulullah ìmúdé wa ti náà wà ó ní àwọn ọ̀dọ́ ọ̀dọ́ àti ilẹ̀ kò sí ọ̀dọ́ ti ń sára táwọn ẹ̀kọ́ bá kò lè kò ó ní bí wá wá ẹ̀ táwọn fún yẹn tó bá tó wá dé tó wà wá tó tó mú bẹ̀ ó ní mẹ̀kídáàdì ní nígbà tí ẹ máa wo ìgbà onígbà tí àwọn wà pẹ̀lú sábà aládìwájú àwọn fàáta ní kẹsàn ó ní oṣù náà àbúrò ìjọba tàbí ní sọ̀rọ̀ onígbà tó ti wá dé oṣù wọn sọ fún òun rẹ mi kíláàsì ó ní ìdòtẹ̀lẹ̀ bẹ̀rẹ̀ ni pé òun sì ti gbé wàhálà tó ń di múnà sí òun ìtàwọn ọmọ bàbá bíi ìṣẹ́kùn nu ike pé táwọn bá ti ń báwọn àtẹ̀sí òun àwọn òbí sí ìyẹn pé gbàgbé bá kí n tó o àwọn àlejò fún ó ní èso wa bò bó ṣe mo tó tó fẹ́ gbé kéré pé tàbí ẹni èso kan wa bò ní ah, ah, kẹka ẹkú kí ni tó ṣe kí ni ìṣiṣẹ́ wọn àgbẹ̀bí lọ bá ṣe kù débi ṣe ń jáde lọ sí inú àwọn wàjú àwọn àǹsọ́rì wọ́n mọ̀ wọ́n yóò ti lọ jẹ inú bíbà yóò fi wá kú àṣẹ jẹjẹ rẹ tó ń fẹ́ ààbùn ọlọ́run ọlọ́run kó sọ wá ní agbẹ́rẹ́ ẹwọ tó gbé sílẹ̀ ìgbàgbọ́ ah, ẹnu ní àná yẹrọ yóò ti lọ wọ́n náà ẹ lè mí ọmọ ẹ̀fí ọ̀nà ò lè ro bàbá rẹ̀ ó lè ro bẹ́ẹ̀ ọkùnrin ni wọ́n ti jẹ wọ́n àárẹ̀ ọmọ ọmọ gàrí lè kí ó sẹ́yìn àwọn àwọn ilé àwọn ìgbẹ́ fún ọlọ́jẹ bẹ́ẹ̀ dẹ̀ ni ó jẹ́ pé torí yí àfàlẹ́ ogun ẹ̀jà bọ̀ owó tó fi jẹ́ lè wà lọ́wọ́ ọ̀rẹ́ mọ̀ òwe pé áhà ìgbà ń gbé láti àwọn ìgbà ń gbé ṣùgbọ́n láyé dáwà yọ ọmọ kí ó fà fà lọ́jọ́ àárọ̀ ẹgbẹ́ mú gàrí gbọ́ngbọ́. Ẹ̀kẹ̀lá alẹ́

ثم فقدت آه مثل الشيطان إذ قال للإنسان اكفر كمثل الشيطان إذ قال للإنسان اكفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله Ní kìí tó gbọ́dọ̀ òun dáadáa wàhálùtù àdáwò lẹ́yìnsà lẹ́yàsà ní. mo bàbá kò tí tó lè fa kí ni ikú wọn ní kò ìgbà ojú débẹ̀ rẹ̀ dáàmà ní ìṣe kan. ìṣúwà bá ń pè é ó mú wa lọ. alámà kàfà rẹ̀ báwo ni wọ́n lè lọ́wọ́ nígbà tí ìsìláàdù wọn nígbà tó wọ́n gbà bọ́ ọ̀rẹ́ kò ní kó pẹ́ bóyá láyé kò pé ẹ wò ó mi lè lè ṣe kó tó dùn. ó nígbà tó ti dénú kò tẹ́ tí òótọ́ náà ní ìmọ̀ níbi ayọ̀ mọ́ ìlú ọ̀gbìn níbi Olùkọ́dà kò lè bàjẹ́ lónìí. Fẹ̀yẹ́ dùn wà á ní kàmàdì, àníjọ́ ó ti pè kù ó ti parọ́ fọ̀tẹ́sì àbùdùnú yá lọ́wọ́ àbọ̀ ayé rẹ̀ kàkà bẹ̀rẹ̀ ti bàjẹ́ ah! kí mo dẹ́wọ́ yìí wàrà bẹ́ẹ̀ lò ẹ wọ ọgbọ ẹtí mo ń dẹ́ṣẹ̀ tó bá jẹ́ kíló bíi ẹyíṣẹ àwọn afọ àwọn afẹ wọn máa sọ̀rọ̀ pé pé ẹni ọba dẹ́ṣẹ̀ tó kọ́ ọ̀pẹ ẹ̀ṣẹ̀ ló ń dà ló pa ọlọ́run. قرر بذنبك ثم طلب تجاوزنا عنه فإن جحودا ذنب ذنبان عنه فإن جهود ذنب ذنبان عنه فإن جهود ذنب ذنبان عنه فإن جهود ذنب ذنبان أفعل إقرار بذنبك إقرار بذنبك أيها الله وتبدل قد جه بجل قد جو أصلها àmọ́ ká tètè mú ojú ìkẹjẹ sọ́ọ́yẹ́ àbúrámà sáré mú ẹ̀rẹ́ ìkẹ́ má parọ́. Ìkọ̀rọ̀rọ̀ mi bá ń bè ká. Ìwọ bàbá náà, ìbùdó tó kúrò láìka ní wa. Ọba bẹ̀. Màtòló bẹ̀ tàjà òun bẹ̀ náà. Kámi ṣe ń kẹ́ yìí, má parọ́ sọ pé kọ́rọ́ mi là ń bí kàwé. bákan náà ni wọ́n fọ́ ọmọ bàbá ẹ bọ́ kọ́rọ̀ kọ́rọ̀ wọ́n lọ ẹgbẹ́ láàrin ìrìnàjò àti kò sí òṣìṣẹ́ ọ̀kẹ́. ẹgbẹ́ tajà àgbẹ̀dẹ àlehò fẹ́ẹ́nà jù hóga láti lábá ní àlehò fẹ́ẹ́nà jù hóga láti lábá ní. orí pé kò dùn mú dàgbà ń bì kó máa níyẹ ẹsẹ̀ gbàgbà ẹsẹ̀ rẹ̀ méjì. Qala rabbana zalamna anfusana wa illam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin. Ó ní adábàdábà tó àforíjì pẹ̀lú àṣà. Mẹ̀kídáàd nígbà tó wá rí báyìí. Kí ló wà sí o? Ipò òun sì ní aṣọ ọ̀sẹ̀ pé tó máa dàbò ra, tó máa dàbò rí ẹ̀sẹ̀ ó yọ ọ́ lẹ̀ ó má dàgbà jọ lórí ẹ̀rọ ẹ̀rí pé òun fẹ́ wá kó jẹ lọ́sọ̀ fúnra àwọn kó jẹ́ pé òun ní bẹ́ẹ̀ sí ìfẹ́ lábẹ́ àtẹ̀rọ yẹn òun kàn sí ẹ̀fọ́ bábẹ́ ìyá jẹ́ pé wàràwàrà kò pé báyìí bá fẹ́ sábẹ́ òun ti sọ̀rọ̀ yóò kún sábà jẹ́jẹ́ ẹni kò ní ṣe kí kò ní jí. Kóhun gbogbo ẹgbẹ́ òun ni bàbá bá wọlé òun ò ní mẹ́ tẹ̀gbọ́n wọn ní pẹ́tàlì bá tẹ̀ òun ní parọ́ òun wá fẹ́ wò ó wá òun. Ah, nítorí bẹ̀bẹ̀ ọgbẹ́ bẹ̀bẹ̀ táyé ìgbàlá wa kéèké bí ẹ̀ máa lọ gbá bọ́ọ̀lù níjà náà. ọ̀yọ̀ wọlé. láti ara tọ́jú àwọn arìnrìn àti nígbà ẹ̀lẹ́bí òjò lọ́sọ̀ gbogbo ẹ̀lẹ́bí òjò lọ́sọ̀. ìgbésẹ̀ bá wá fún tí àwọn bá fún lé rẹ̀ lọ́dún tó mo lọ gbà ṣùgbọ́n àwọn àwọn sọ̀rọ̀ sí ànábì ọlọ́kà kẹ́lì kò ní bí wọn lérí kan. المؤمنين رؤوف رحيم. àwọn olówó olówó sùn máa ti àti ọ̀sán ọlọ́wọ́ dàbúrà rẹ̀ ò jẹ́ àwọn èèyàn àwọn táwọn ọjọ́ wà lóṣù. ó ní fàájà ànábì yóò sọ̀rọ̀ lọ́wọ́ àlọ́ àlọ́. ẹ̀rẹ́kùn àlejò ló ń ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ ànábì yóò àlejò kí làlejò jẹ́ ti fojú rẹ̀ rí ẹlòmíì tó bá gba àlejò bẹ́ẹ̀ ni káwá kíá kíá bí sẹ́ni ẹ bá tẹ̀sí sẹ́tẹ́lì lásán nínú yé àwọn ní àyè ti gbà yín ẹ bá wọn lórí yẹn ó ti táwọn obìnrin wọn ya ẹni púpọ̀ ẹ àyè ti gbà wọn ní kí ló dé tó báyìí. ó ní àlejò wa dé fasálà kàmẹ́kẹ́ náà ìsàlẹ̀ ẹ̀ ń bá bí ṣe máa àmì dìde àwọn ìtajọ wájú ìṣòro ní oorun wá báni bá dé ọ̀rọ̀ kí wọn. nígbà tó kí wọn dáadáa tó máa ta ṣàrọ̀ ọ̀rọ̀ àwọn bá wá bí i yóò dìde olókọ́ ọba wàrà. kàkàṣàfà àmì àlọ́wé jù kì í ṣe àná àlọ́wé jù ti bẹ́ẹ̀ inú kí bá mú fọ̀rọ̀ fọ̀rọ̀ àtàwọn ìlànà àbí kẹ́kẹ́ tó sọ̀rọ̀ rẹ̀. torí kí ó ti bàbá mi rẹ̀ lẹ̀. wàá tó pé òjò gbogbo àdúrà yẹn Allahumma àtìmù mẹ́ni àtọ̀hámẹ́ni wọ́sì náà sàkọ́ọ̀ni. Ọlọ́run pẹ̀lú ibi tó ń parí báyìí gbogbo ẹgbẹ́ báyìí fún mi láti ìdí mọ̀ wáyé wọ́n jìbí ọ̀pá tí èkó. Wọ́n sì mẹ́ni àkọ́ọ̀ni gbogbo ẹni tó bá ti dẹ́kun ló wá oúnjẹ fún mi omi tí màá mú fún mi náà wọ́n jẹ́ òǹdó gbẹ́ tí èkó. Sẹ́ni sẹ́ni kò sùn, mo ti gbọ́ ọ̀rọ̀ àrẹ yóò ti pé àrẹ yóò ti fi tẹ̀lé ọkọ̀ bọ́ta orí bóòsì jáde báyìí jáde bí lọ́wọ́ ta àwọn ọmọ burú mẹ́ ó ní nǹkan bọ́ ta òun wá lọ síbi àwọn anúgbà tí àwọn ìṣọ́lá táwọn ń fún tó máa lọ́jọ́ òdòdó lọ fún wàrà ó ní òun bá lọ òun bá lọ fún nípa yíyà ha àfihàn ìmọ̀ tó tún wá níbẹ̀ ni pé ọyẹ nǹkan yẹn ti wá kú débi pé kó o ti ń tẹ̀lé àìní kí yẹn ń rọ jáde ọkọ̀ ju àwọn ti bàbá nígbà tó ń ṣe bẹ́ẹ̀ ó wá kó dáadáa pọ̀ wọ́n gbé fún àníbà Muhammad sallallahu alaihi wasallam nígbà tí àníbi mú tẹ́ ó gbé fún yàrá fún akíṣọ́ra àníbi ẹgbà sẹ̀bá lè gbèsè mọ́tò sẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ olùkùnrin rẹ̀ ọba mi ọ̀ṣà ní ìbáṣọ́ mọ̀nà wàlá ní pátákó àwọn ọjọ́ báyìí àmì bá tún bí ayé wà náà jìlá rà òtàbí tí òtún wà mọ́tò wọlé ẹ̀tún mú mẹ́ ha kí ni àlẹ́ mú. Ìrìn omi ni ẹ̀rọ omi rẹ̀ fi. Ó ní mo alẹ́ àlẹ́ ti wá mú ó tún nígbà tó ní àlẹ́ ìwọ̀n mú ó ní fọlá máa àwọn fọlá ní fọlá kọ̀dọ̀ ráwúyá bàtí máa mọ̀ ìgbà náà ti di yó ó ti mú kíyàn yó wà á sọ́tù dà wá ta. tí mo rí wípé àdúrà táwọn ibi sẹlẹ̀ ẹ̀fẹ́ pé èmi lọ́wọ́ wá ní kí n tún ṣe kí n tún ṣe kò gẹ́rẹ̀ bọ̀ hẹ́tù àtà àlùfáìsàn àwọn ó ní mo ti gbẹ̀rẹ̀ sí rẹ́rìn tí mo fi jábọ́ ó ní mo lẹ́rìn yẹn pọ̀ kí ni bàtí mo yí ẹ̀rí ti àpọ̀ tó kó yí ẹ̀rí ti àjọ bọ́lọ́ yà kàtọ́ sí yí lẹ̀ wọ́n yà gbẹ̀mí ìfẹ́ wà ní ìṣẹ̀lẹ̀ lẹ́yìn rẹ̀ ó wá rọ̀ lọ́sọ̀rọ̀ fún àdámọ̀ Muhammad Ìpàdé àtẹ́lẹ́ gbọ́ gbogbo tó fẹ̀ lẹ́yìn ẹ̀, ó ń ṣọ́ra ọba ẹwọ́ àgbàbí dáadáa, òkúkú. أبدا ما هذه إلا رحمة من الله ìkìdáàdì ah, ìkẹ́kẹ̀ẹ́ látọ̀dọ̀ lọ́wọ́ nílé ó tẹ̀ tó jẹ́ kó o tún wá ṣe ògì àdúrà rẹ̀ o tún wá rí nǹkan gbé wá fún èmi náà èmi tó pa mí náà ó lọ rẹ̀ ìkẹ́ ọlọ́run balẹ̀ lé afọlá kó ta àrẹ àwọn ọmọdé akọ́bí tẹ́lẹ̀ ìmádìbò jí àwọn yòókù rẹ̀ jẹ́ abájọ́ mú ẹ wo bí àtẹ́bí ṣe káàkiri. sallallahu alaihi wa sallam. ìjà mi mo ní ìgbà tẹ́lẹ̀ ni omi omi ọ̀rọ̀ wọn wá ìwà kó o ṣe kí ìṣe sọ́kọ̀ kó o ju wọn yọ̀ọ́ ta kó o wulẹ̀ mọ́ ẹgbẹ́ owó tó tẹ̀lé yára ní àti ẹni sọ́kọ̀rọ̀ àwọn ọlọ́ka Àdébí ìrọ̀sọ́lá máa ń gba àlejò jẹmọ́. Ìta nǹkan ni pé àgbẹ̀bí mi nẹ́kẹ̀lá àlọ́ ọ̀pọ̀lọpẹ̀rẹ̀ àbúrẹ́. Wọ́n nẹ́kẹ̀lá àlọ́ ọ̀pọ̀lọpẹ̀rẹ̀ àbúrẹ́. Àbáwọn ọ̀gá nínú àwọn mọ̀wálì àgbẹ̀bí sọ̀rọ̀ sọ́lá. Ẹ̀rọ̀mí ìlú wa bẹ olówó lòótọ́ olùdó ló bá lejò. Tó bá ti wá gbóúnjẹ fún ẹ̀ káàbọ̀ ẹ̀rọ

àtiwájú fọjá ara yẹ sábà àgbà láti ṣe fàbára fàbára hàn bẹ̀rẹ̀ ìsìláwà tẹ́fà ẹni tá gbé ìṣe ti gbọ́dọ̀ wà níbi sọ̀rọ̀ lọ́wọ́ àti sọ̀rọ̀ àníbi ti ń dalu ló ń dara wọn ló ń dalu àbí bá a dájú ó ní àtàrà ayé fọwọ́ sọ́lá ládùúrà tí mo fi rí pé ojú àníbi ti tù pẹ̀lú pé iyín àtẹ́ǹtalẹ̀ ọjọ́ sọ̀rọ̀ ìbéèrè gẹ́gẹ́ nígbà tó di àsìkò tí gbogbo àtàkùn ẹ̀rọ wọ́n ti ń bí jọ nígbà tó ó ní ọmọ ìdá àmì fàtọ́ ìlẹ́yìn mùsàkìyàn ó ní àmì ìbá pé ìbí tó dáhùn sí oúnjẹ tó àmì ìpè kọ̀ọ̀bán àmì bá wa sọ̀rọ̀ sí létí ẹ̀kọ́ nìyẹn àìmọ́ ohun ẹgbẹ́ ìyá bá wa mú ẹgbẹ́ ìyá. ló sọ fún wa sọ̀rọ̀ ní ẹni ẹ ó sọ ju pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ lọ́jọ́ lọ́sọ̀ ẹ̀jẹ̀ lọ́sọ̀ àbúrò àti ó ti yá ẹ̀fúra ẹni jà bó ti ní alágbèjà ìlú ìlú ìlú gẹ̀ẹ́sì ní kí n tún wọlé bẹ́ẹ̀. a ní ti du a ní a ní ìgbàmọ́ra nítorí àwọn àti mọ́ ń gbọ́rọ̀ yẹn lọ́tọ̀ọ̀tọ̀. tó mọ̀jẹ̀ kó rí ibi gẹ̀ẹ́sì pé tó ń lò wá tó ń gbọ́rọ̀ wọ̀ ọ̀ yẹ kó ibà jẹ́ kó rí pé tọ̀tọ̀ wọ́n ló fẹ́ẹ́ tó dáa pẹ̀lú ẹ̀. àlejò àbúrò nígbàtí Sauban ọlọ́dọ̀ wà Aisha ya ni wàlẹ́ bí bá a sọ́kà bí wúlá ẹjọ́ bí fọ́nà nàbí sọ́lọ́ rẹ̀ jẹ́ o ma asra ibẹ̀tẹ̀ ṣe ń kúlù ahadu minan nas ilẹ̀ ìlú tó gbọ́ wà nínú ilé yìí máa nílé àgbẹ̀bí ó ní ilẹ̀ ìlú tó gbọ́ wà nínú ilé yìí kò sí gbẹ̀kẹ̀tẹ̀ ìtẹ́jà ọlọ́run lè jẹ ọba wa jù lórí wa àwa lè dàjú àmọ́ ọ̀rọ̀ ojú ọlọ́run káàkiri èso ìyàwó ayé àti àti kẹkẹ tó yẹ jẹ. nígbà wọn sọ fún àrẹ ẹgbẹ́ sọ̀rọ̀ àwọn lọ́ọ̀dì àwọn ìyàwó yòókù lẹ́sẹ̀ ọ̀sọ̀ bẹ̀fẹ̀ wọ́n láì ṣe ṣe ìyàwó ayé àti àti pé kò sí ìtẹ́ ìyẹn máa ń jẹ ọba ajíkú lé iná gbogbo àwọn ẹ̀wà àti ìpàdé pátá. Ọ̀yìnlá bàtà ọ̀tá àwọn mọ̀fọ́ ọ̀dàwó fàmùbọ̀rọ̀ máa bọ̀ bàtà nàbí Mùhàmmad. Bàtà ara tí o kò mẹ́ ojú ọ̀dọ́ ìdílé ẹ̀ka tó ń kó orí ẹ̀ orí ẹ̀ díẹ̀ ẹ wá gbogbo ẹ̀kọ́ lọ́dọ̀ tààrà. Ọkùnrin gbẹ́gbẹ̀ padà wíwì ó ti wá kẹ́sí ẹ̀kọ́ ni ó ti kẹ́wọ́n pé lẹ́gbẹ́ communication o smooth ẹgbẹ́ tó ṣe ọ̀wá ti ṣe òun náà wá ẹ̀kọ́ pọ̀ sí islam alimọ́ni parí ọ̀rọ̀ ìyá pàdé nàìjíríà tí a bá parí lẹ́ka tó náà ṣàlọ́. wọ́n ní ọkùnrin yẹn kò wá òpin ẹ̀ àhàmìlẹ̀ ọ̀rọ̀ yẹn ní ìrọ̀lẹ́ ọdún mọ́ lọ. sẹ́wọ̀n tó bá lọ́wọ́ inú ẹ̀ ní gbọ́gbọ́ra ìlú òyìnbó. abẹ́ẹ̀dẹ̀ wa àárín nǹkan tàbí wọn ẹgbẹ́ tó ń bọ̀ kí lọ́pọ̀ yóò kàṣẹ́ ní pé ọkàdà ah, ànábì ó ṣe dé sọ nípa ìṣẹ̀lẹ̀ láwọn abúlé tá a ti wá fún wọn sórí àwọn alábàtà ń di abúlé tá a bá ti rí dájú ní báyìí tàbí ló kéke tí o jẹ kó náà ọmọ nìyí kankan ọmọ nìyí dẹbi ọmọ nìyí kankan tá a bá ti jẹ́ra bẹ́ẹ̀ nípa jẹ kankan tó kún wọn wà kó bí káwọn tàbájá ẹni bá tàbí àtò ó ní sẹ́ẹ̀dì tí sọ̀rọ̀ ẹ lọ́wọ́ ẹnìkẹ́ bá kọjá lọ nínú àwọn sọ̀hábà tó ń mú àkọ́mé tí ó tó tó fún wàrà rẹ̀ tó mú dáadáa. ó ní àwọn sì máa ń pe àti àkúmẹ̀ náà ní samara nígbà ìsà àkúmẹ̀ náà kọjá tẹ́mátì lé mú wàrà rẹ̀ kọjá sí kékeré báyìí àmọ́ yóò yẹ. ọwọ́ apákọ̀ ń tí lábára lábára sọ̀rọ̀ bí a bẹ̀rẹ̀ tẹ̀lé rẹ̀ sallallahu alaihi wa sallam ọ̀sán fún sàrà rẹ̀ àwọn ọmọ sàrà bàrà àwọn ìgbà fọwọ́ fún wàrà rẹ̀ ọ̀pọ̀ ọ̀nà kìlá àwọn ìgbà fọwọ́ ọ̀bà tó ó ní ilé ẹ̀bá bẹ̀rẹ̀ sídà ọbẹ̀ sídà ọba ní ọba ìgbé ọ̀lọ́gbẹ̀ fún àlejò ọkùnrin ẹbí àlùlà ayé ni pé fún mu oní otomoto ó fi gbẹgbẹ yàrá yàrá rárá títí ṣe àtà wàṣálì bàbá ìṣàlà tó fi mú ó yẹ pé ọgbẹ́ rẹ kò síbi tí ìkọjá ẹ̀fẹ́ gbẹ́gbẹ́ ẹ wá wà mọ́bí náà sálẹ̀ sẹ́rí àwọn àbúrò ọlọ́jà àlejò àlejò àlejò ànábì ẹlòmíì ń bẹ ìbàdí òní lọ ìyàwó ẹ̀ wọ́n ìbàdàn bíi kí ló fẹ́ gbà ìbùkún ọ̀sán lọ́nà wọn lọ àbàbà àwọn ìyàwó ọkùnrin ní ìhun gbogbo ti fi lè láàárọ̀ owó pọ̀lẹ́kù àbúrò ìsàbòsí kò lọ́wọ́ ẹ̀sìn ẹ̀yìn gbọ́ ọlọ́run sàmì bíá ẹni tó kù lánàá bíá káàkiri àti kárí káwọn. ọwọ́ adé ta sẹ́fọ̀n àmì àti wọn lọ́rẹ́ àwọn àwọn ayọ̀jọ lọ́wọ́ ọwọ́ lọ sọ́pláìtì àwọn lọ dáadáa ah, ọlọ́run bí ọ ọlọ́run bí ọ gbogbo tiẹ̀ wá lọ òkú wá ra àwọn aléwájú àwọn àkùsùwúrọ̀ wà fún wọ̀lá àkùsùwúrọ̀ wà fún wọ̀lá ọlọ́wọ́ bí ọbí ọbí. Àbíbi sọ́dọ̀ máa rọ̀ sálá tẹ̀kọ́ ti bẹ̀rẹ̀ gbọ́dọ̀ sí ìrọ́dọ̀ àwọn ìyàwó ẹ̀. Gbàdúrà rẹ̀ wàrà ìwà kéèké lábọ́ àwọn ìjòyí tó mú tó yóò tán. Ọba àti Alẹ́bí wa sọ pé Ápùlẹ̀gà àgbà ìjàmbá ẹ bá pè lọ́dọ̀ Àìsà o. Wọ̀lẹ̀ fẹ́ sọ̀rọ̀ fún ìdòwò mọ̀ padà dà. Ẹjọ́ ló mú kó mú yóló. Bádàbí sọ. Ní àwọn ọmọ tí wọ́n lọ lọ́gbà àbíjà ti fún Àìsà àbíjà wọ́n ní ẹgbẹ́ lọ́ba gbogbo àwọn yàwó wọ́n ẹgbẹ́ lọ́ba gbogbo àwọn yàwó ẹ̀ yòókù ó kálukú wá mú mú tó kà lóta yòókù. wọ́n á bàrà bàrà àti ọ̀dọ̀ àmì bàbá ọ̀lọ́wọ́ àlùfọ́lá àmì bíbẹ̀ wà lọ́wọ́ àtàwọn àmì wà sàdúrà fún ẹni tó dé àkọ́ni pé tọ́ aláhùn bàbá rẹ̀ àhìlẹ̀ àfihàn ẹni tó ní ilé ìgbòkè tó gbogbo ara alẹ́ àdébí àti àdébí àdébí ọlọ́kọ̀ọ́ kàkàkà. so ìdá bí àdébí ṣe gbẹ́rẹ̀ tó olójúbàlejò gbogbo ọ̀nà tí ó gbà bí àbùkátà ẹni tó ṣe balálejò ìdí náà ìṣàlọ̀ tó wá bíbọ̀ la àwọn ẹ̀kọ́ mi tó rọ mọ́ ọ̀rọ̀ àlejò yìí àti sáà náà bá lọ kí ẹ̀ kí ni àwọn ẹ̀kọ́ tó ń ká lò síbẹ̀ irú ẹ̀mí tí lábàá àti tọ́ba ọmọ kí ẹni tó ti pé kùrùkẹ́rẹ́ yẹn kọjọ pé ẹfun olómi ẹjọ́ kì í mọ̀ ẹni pé omi gbọ́rọ̀ láti tẹ̀lé tó di ọmọ tó ìgbà náà gbà á ọmọ ìgbà tí jókòó àgbà ọmọ tí jókòó ó fẹ́ tẹ̀ ẹ́ láti rí àti ọlọ́run náà rẹ̀ ọjọ́ tó dágbà fún wọn yà kúrò àwọn táǹkà yìí. هذا والعلم عند الله وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه الاخيار وسلم تسليما كثيرا وجزا الله الجميع خير الجزاء والسلام عليكم ورحمه الله وبركاته. وعليكم السلام ورحمه الله وبركاته.